àtayé rọ̀ wá wá o a o gbogbo wa ma lo ń fojú sọ̀nà o ọ̀rọ̀ ayé máa mi fàdúrà o àtayé rọ̀ wá wá o a o gbogbo wa ma lo ń fojú sọ̀nà o ọ̀rọ̀ ayé máa mi fàdúrà o àtayé bi agogo àsìkò ti tó o wà á táyé ṣe ìgbà yéé jọ sí. Si ohun gbogbo ń dẹrùn ju báyìí lọ tó bá jẹ́ṣẹ̀ ló ń fìyà jẹni ni atóbi jù kó wá dáríjì ni nínú ìwà burúkú pẹ̀lú iṣẹ́ ẹ̀ṣẹ̀ o ojoojúmọ́ lára ayé ń gbòòrò sí ẹ ó máa wò wá níran ní ọlọ́run wa àti kó ti tó wà táyé ṣe àtàyé rọ̀ wá wá ó a máa ń bẹ ẹ̀bẹ̀ wàjàjà àwọn ọmọ ẹ̀pẹ́ <laughs> àti lẹ́kì èkó ah! àtàyè rọ̀ wá wá máa ń bẹ̀ẹ̀bẹ̀ o gbogbo wa máa ló ń fojú o ọrọ ayé máa mi fàdúrà o àtàyè bí agogo àsìkò ti tó o wá táyé ṣe ìgbà ayé ìjọ sí ohun gbogbo ń dẹrùn ju báyìí lọ tó bá jẹ̀ṣẹ̀ ló ń fìyà jẹni ní atóbi jù kò wá dáríjì ni nínú ìwà burúkú pẹ̀lú iṣẹ́ o. Ah, nínú ìwà burúkú pẹ̀lú iṣẹ́ ẹ̀ṣẹ̀ o ojoojúmọ́ lára yé ń gbòòrò sí i ẹ ó máa wò wá níran ní ọlọ́run wa àsìkò ti tó o wa táyé ṣe ń bolokùn wa àtàyè rọ̀ wá mo ti mo ọlọ́run ọlọ́run ṣeun o <laughs> ọlọ́run ṣeun o téèyàn bá ń jẹun déédéé ó máa slim ni o when you lose weight when you eat your meal you see this my clothes don kò kí kò kí kò kọ́ pa ẹ̀rí no ah, ah a fẹ́ gbàdúrà quickly please share tọ́nà náà ò oh, tọ́nà gbogbo lẹ́nà iná kan ló wà ní títàn. Hmm. Ah, wá jẹ́ kójú ó tọ́nà sójú mi wá jẹ́ kójú rẹ̀ funfun ọmọ láìkì mi e. mo lè dúró ṣe kí ní ìgbọ́n let me dúró my daughter is doing it should ṣe fast, Sarah, look here. Hello. Good morning. Mm. Breakfast. I was stand with this. my daughter is here thank you father for this moment bó ṣe ń ṣe breakfast yẹn náà ni tó bá ti ń gbọ́ àdúrà kó máa ṣe àmín ṣó ń gbọ́ kó máa gbà á ó dẹ̀ lè jẹ́ ìwọ náà tó bá ti gbé tóòsì sílẹ̀ ó máa òkè wà á kó àwọn ọ̀dà tẹ̀sí ẹ̀sìpírè yìí wà wá ka bíbélì fún wa ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé ní àárọ̀ yìí olùgbàlà ẹ ṣé atayérọbí agogo ha olúwa kábíyèsí elédùnmarè ọba tó tó ọba tó tóbi lọ́ba àìkú àti ẹ̀dìbàjẹ́ ọba tó tó fara tìbí òkè ọlọ́run tí a máa ń fẹ̀yìntì tí òkè ń dáni kulẹ̀ ọba mi tó máa ń pọnni tí òun fẹsẹ̀ rẹ̀ wọlẹ̀ bàbá tó tọ́ tí òkú rí tí ò sì lè kú láéláé kábíyèsí elédùnmarè àyìn ló ga ṣe yín lọ́ba o olówó orí wa bàbá wa ọ̀gá wa okun wa àti agbára wa dúpẹ́ thank you father lord we worship you lord we thank you for your favour we thank you for your goodness we thank you for everything you have done for what you are going to do again i cover my people blood of jesus my daughter my all my children and all the gbogbo àwọn ọmọ <laughs> àwọn ènìyàn tí a mọ̀ náà tó máa ń pè wá mọ́ mi ọlọ́run I cover all the good people with blood of Jesus myself blood of Jesus orílẹ̀-èdè mi mo gbàdúrà fún lórúkọ Jésù olúwa nínú ìgbèkùn ọlọ́run gba orílẹ̀-èdè mi sílẹ̀ àwọn ọlọ́pàá òkùnkùn àwọn alágbára òkùnkùn àwọn sójà ant yéè maria bo so kayaba center wọ́n fi wọ̀n mí sẹ̀ ó di ẹlẹ́ẹ̀kejì àwọn kòkòrò tó máa ń boni tó máa ń jẹni tó tó máa ń dàgbà sí ni lára tí òpin wá jẹ́ kẹ́ni tó lára kó gbádùn mọ́ àwọn kòkòrò náà mo dúpẹ́ fún àwọn ìran tẹ́ fi wọ̀n wá sẹ̀ tẹ́ríkà gbàdúrà lé lórí ọlọ́run ẹ ṣé gan ni ayérayé ẹ ṣú ẹlẹ́rù nìyẹn ṣú ẹ̀yin àbó wà nígbà gbogbo ní ìgbà ìpọ́njú ní ìgbà ìṣòro gẹ́gẹ́ bí ìwé sáàmù ti sọ forty six verse orí kìíní ó nípa ẹ̀yin ni ààbò àti agbára wa bẹ́ẹ̀ ni olùrànlọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ọba tó tóbi jùlọ tó lágbára jùlọ we thank you we worship you Lord ẹ̀mí mímọ́ wá gbà kó sùn afẹ́yìn afẹ́ gbẹ̀yìngà afẹ́ gbàdúrà afẹ́ béèrè ọlọ́run gbé agbára wò wá ohun tá a bá dè lónìí lọ́ba wa dé èyí tẹ́ bá tù ó lọ́ba wa tù gbàdúrà fún orílẹ̀-èdè mi sẹ́ àti olórí wa àtàjà àwọn dádì wa àwọn tó wà nípò agbára ẹ̀mí tí wọ́n fi gba orílẹ̀-èdè náà sílẹ̀ kúrò nínú ìgbèkùn kúrò lọ́wọ́ àwọn ajẹnu àwọn kòkòrò burúkú ọlọ́run gbé e sínú wọn ọlọ́run la orílẹ̀-èdè mi kọjá àwọn tó gba wọn ní èèyàn rere tó sì jẹ́ èèyàn obìnrin wọn ọlọ́run má gbà fún wọn mọ́ olúwa dójú tì wọ́n gbàgbára lọ́wọ́ wọn sẹ́ yé ọlọ́run gba èdè yìí lẹ̀ àwọn olódodo tó wà níbẹ̀ àwọn èèyàn tí à ń jẹ bẹ́ẹ̀ tí àwọn kan sì ń kó nǹkan wa ọlọ́run gbàkóso yé rí bá sákàyà bá ṣètè yàbá nítòótọ́ tí a bá bẹ̀rẹ̀ sí gbàdúrà wọ́n máa sọ fún wa wípé àdúrà náà ò ní gbà wọ́n máa dìde ogun sí wa nítorí pé à ń gbàdúrà nítorí pé wọ́n mọ̀ ìpọ́ ọlọ́run ń gbọ́ tiwa wọ́n dìde ogun ẹni bá lòun máa dìde ogun lórí ètò abẹ́wí lónìí ọlọ́run dìde ogun sí wọn ọlọ́run gbà wá èmi wà nínú àwọn ènìyàn tí a ń pariwo ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà pé ẹ gbà wá ọlọ́run wá ọlọ́run gbà wá ọlọ́run gbà wá o ọlọ́run gbà wá o ọlọ́run gbà wá o ọlọ́run gbà wá o ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ wípé bọ́lá máa wà emotional tí ẹ bá fi ń tẹ́bí wọ̀n mi tí bá rí ó máa ń pa gbà wá o àwọn ènìyàn ìkà wọ́n fi àwọn ènìyàn ṣòfò nítorí ọ̀rọ̀ ayé yìí olódodo kú àwọn aláìṣòdodo wà láàyè yẹrí kápá sátayaba ọlọ́run gbà wá olúwa gbà wá o olúwa gbà wá o ọlọ́run gbàkóso olúwa gbàkóso olúwa gbàkóso olúwa gbàkóso ayérayé gbàkóso olúwa gbàkóso olúwa gbàkóso olúwa gbàkóso olúwa gbàkóso. Olúwa gbàkóso yẹríkà pàṣẹ àtàyàbà Olúwa gbàkóso Olúwa gbàkóso Olúwa gbàkóso Olúwa gbàkóso Jésù Olúwa wa àmín. Hmm. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Tó bá wà lórí platform yìí. Gbàdúrà pé ajẹnirun tó ń jẹ mí tí mi ò mọ̀. Gbogbo àwọn kòkòrò tó dọ̀bọ̀ ayé mi tí mi ò mọ̀. Gbogbo ogun tó gba bẹ́ ẹsẹ̀ wọ ilé ayé mi tí mi ò mọ̀. Gbogbo ogun tó gbẹ̀yìn wọ ayé mi tí mi ò mọ̀. Olúwa kó mi yọ ọlọ́run gbà mí lọ́wọ́ ogun náà gbogbo ogun tó jẹ mí látẹ̀sẹ̀ olúwa gbà mí o lórúkọ jésù olúwa gbà mí o olúwa gbà orílẹ̀-èdè wa gbàdúrà fún ara rẹ ni o èmi ń gbà fúnra mi báyìí wọ́n wà fún ọmọ mi ṣé o ti rí what God has shown to me when I see when people perish when people are wasted you know what it make me cry because yeah the heart of God the heart of God is flesh marika pọ́sọ̀tàyà bàbá gbogbo agbára gbogbo ogun tó ti ìsàlẹ̀ wọlé lórúkọ Jésù ogun tá a farasin the battle the problem you never think of ogun tó fi ìsàlẹ̀ tó gba ẹsẹ̀ wọlé sí ayé mi nítorí pé ní ìgbà tí mi ò mọ̀ tí ó fẹ́ sẹ̀rìn wọ àwọn ibì kan olúwa gbà mí lọ́wọ́ ogun náà gbogbo ajẹnirun gbogbo àwọn kòkòrò etí àti ròyìn ayé mi ká tó sì gba ìsàlẹ̀ wọlé olúwa bá mi fi náà pawó sọ̀rọ̀ olúwa fi náà pawó gbogbo àwọn spiritual bacteria gbogbo àwọn spiritual sickness gbogbo àwọn physical sickness gbogbo àwọn ìṣòro àti ìdààmú ayérayé olùwàfínà jọmọ sọrùn olùwàfínà jọmọ sọrùn olùwàfínà jọmọ sọrùn agbára tó ń jẹ orílẹ̀-èdè mi ní ogun olùwàfínà jọmọ sọrùn gbogbo májẹ̀mú burúkú tí a ti gbé orílẹ̀-èdè mi dá tó ń da orílẹ̀-èdè mi láàmú olùwàfínà jọmọ sọrùn olùwàfínà bà májẹ̀mú náà jẹ́ májẹ̀mú burúkú ó yẹ máa bàjẹ́ ní orúkọ jésù ó yẹ máa bàjẹ́ lórí ẹ̀mí àtọ́mọ àti gbogbo ilé àtọwọ́ olólùfẹ́ wa ó yẹ máa bàjẹ́ májẹ̀mú burúkú lórí eré orílẹ̀-èdè nàìjíríà ẹ bàjẹ́ ẹ bàjẹ́ májẹ̀mú burúkú ẹ bàjẹ́ o ẹ máa bàjẹ́ o ẹ máa bàjẹ́ o májẹ̀mú ibi ẹ máa bàjẹ́ o májẹ̀mú burúkú ẹ máa bàjẹ́ o agbára jẹnirun agbára kòkòrò ẹ máa bàjẹ́ o lórúkọ jésù agbára tó máa mú kí èrè àbáṣá tayaba mẹ́gẹ̀dẹ̀ bò kayaba nàbà bá ṣe kayaba agbára wo ló ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè mi tó jẹ́ kó má lè jẹ nínú ọrọ̀ tí ọba fún ọ agbára wo ló ń fi ìyà jẹ orílẹ̀-èdè mi ọlọ́run gbà wá ọlọ́run gbà wá o ọlọ́run gbà wá o ọlọ́run gbà wá o ọlọ́run gbà wá o pray o for yourself it's not a joke if you like cut it Auto Bola cry. àì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọlọ́run ó gbàdúrà gbogbo àwọn spiritual soldier heart <laughs> gbogbo spiritual soldier heart bẹ́ẹ̀ ni wọ́n fi wọ̀n mí lẹ́ẹ̀kan sí wọ́n máa pọ̀ o wọ́n pọ̀ o wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni spiritual soldier heart ogun tó ti wọlé tì mí tí mi ò mọ̀ ogun tó ti dé bá mi tí mi ò mọ̀ ọlọ́run ṣe ogun náà fún mi gbàdúrà o <laughs> gbàdúrà o gbàdúrà o mò ń gbà fún ara mi ni kì í ṣe ara mi ni wọ́n fi wọ̀n mi ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí mi tó bá ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè mi tó bá ṣẹlẹ̀ sí arákùnrin àbárábùnrin mi tó bá ṣẹlẹ̀ síbi tá a bá ti wá tó bá ṣẹlẹ̀ síbi tá a bá ń gbé tó bá ṣẹlẹ̀ sí àgbègbè wa bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí wa ọlọ́run tó dá ayé àti ọ̀run gbogbo ogun tó wọlé tì mí tí mi ò mọ̀ olúwa fi náà lè e jáde fi pawó sọ̀rọ̀ gbogbo spiritual soldier hand gbogbo àwọn ọlọ́pàá òkùnkùn gbogbo àwọn ah ah agbára tó máa ń jẹni tó máa ṣùgbọ́n ni tó bá jẹ́ tó wá tó dá ìgò síbẹ̀ á wá dá ìṣòro sílẹ̀ bẹ́ẹ̀ ni wàá máa ran ìgbádùn wọn ní jó gbà ayọ̀ wọn ní jó nì wọ́n kò wá wọ́n kò jẹ́ ni gbogbo àwọn tí ó ti gba ẹ̀mí òkùnkùn láti fi resources ayé mi ṣòfò ní orúkọ Jésù Olúwa fi lọ́wọ́ wọn Olúwa jọ nù Olúwa jọ nù gbogbo àwọn tó ti wọnú ìmùlẹ̀ búburú láti fi resources orílẹ̀-èdè mi ṣòfò láti fi ògo orílẹ̀-èdè mi ṣòfò lórúkọ Jésù olùbámájẹ̀mú wọn jẹ́ lórúkọ Jésù olùbámájẹ̀mú wọn jẹ́ gbogbo májẹ̀mú ibi èyí tí a ṣe parí lórí ayé wa lórúkọ jésù olùwàfínà bá májẹ̀mú náà jẹ́ o lórúkọ jésù májẹ̀mú búburú náà ẹ máa bàjẹ́ lórúkọ jésù ẹ máa bàjẹ́ lórúkọ jésù ẹ máa bàjẹ́ lórúkọ jésù ẹ máa bàjẹ́ lórúkọ jésù májẹ̀mú burúkú tá gbé ayé wa wọ̀ tí àwa fúnra wa ò mọ̀ tó sì yọ ayé wa lẹ́nu tó lè yọ ìtùnú wa lẹ́nu tó lè yọ ìbùkún wa lẹ́nu máa jẹ́ ọmọ burúkú náà ẹ ò ní dúró mọ́ lórúkọ Jésù ẹ máa fọ́ sọ̀rọ̀ ó yẹ máa bàjẹ́ ó yẹ máa bàjẹ́ ó yẹ máa bàjẹ́ ó yẹ máa bàjẹ́ ó yẹ máa bàjẹ́ so shall it be in Jesus name we pray amen gbogbo ìṣòro tó ti ẹsẹ̀ wọlé the problem you can have a lot of people believe where many places you can get sickness, you can be contact things from. It's maybe your eyes, your nose, your mouth, your ear, all those places that have holes in your body. You understand me? Actually, they are easy to get, being, I mean, to be affected. To be easily being affected by viruses. But you know what? The Lord showed to me that there's some problem and there are concrete problems they get into people through the leg. That is to say, you cannot even look at them. You can't even imagine them. You can't even suspect them. You can't even know that they are problem. But their problem, you are going to pray to God. Every problem that I neglected, every trouble that can ruin me, that I neglected, Today, Lord, consume that problem with fire, by fire. Let that problem be consumed by fire. Every problem assigned to my life to consume me, to destroy me, to destroy my nation. Oh Lord, let that problem be consumed by fire. And so shall it be. In Jesus' name, amen. You know what? Um, if you see me sharing tears, don't, it doesn't matter, okay? But you pray that prayer. Ìṣòro, a bẹ àwọn kan, you know, láti yọ, wọ́n bẹ àwọn sójà kan òkùnkùn kan. Àwọn sójà tó bá làlá tó rí sójà They are not good one. There are people who are about to give you problem. There are people who are about to destroy you, cause you problem. Okay? Any man or woman, because that's what their hands it may be each of them they actually human being each of them okay when you see some animal in your dream sure it represent people but that people carry the spirit of that thing that animal or ants to bá rí ó ti yé bẹ́ẹ̀ yẹn so each of them you can see they move so the ants move in in i they move in in in double they move in in in, in convoy They move with, with a lot of their crowd. You understand me? They don't move alone. When you see any soldier hand that is moving, parabolating, moving alone, he has missed his, his troll. He has missed his, I mean, Miss road. Hmm? <laughs> he has missed his road you understand me then he be parabolated but this problem they don't move alone they move in cover they move with with with i mean with power, with crowd with themselves they move okay <laughs> any problem that move together to destroy me any problem that move together to cause problem in my life any problem that move together to destroy my nation any problem that move together to destroy our people, any problem that moves together to destroy our resources, any problem that moves together to destroy our economy, any problem that moves together to destroy our finance. Oh Lord, let your fire consume them. Let your fire consume them. Lord, slay them in the name of the Father, the Son, and the Holy Spirit. Àwọn èèyàn ebi a máa polódodo aláyùúta lè Are you getting me? People do against prayer like um, like people against prayer because they believe that maybe prayer failed them. P prayer never fail you. But when the people that are praying, if you are after prayer, you are not in unity, you are not in accord, then that's when you can fail. Okay? That's when you can fail. So prayer never fail. And prayer we pray to God is God. And God is is God that answered by fire. When you are <clears throat> in unity, love, you forsake your old way, then God answer. Pray, don't talk with it. Okay? Ọlọ́run Elédùmarè ń gbọ́, soldier. But some of those, the batch of some soldiers are being pushed away to some area. They push that I uh, eh, mean to away, you know? <laughs> Ṣé bó ṣe fi wọ̀n mí, wọ́n dìmọ̀ ibẹ̀ yẹn, wọ́n kọ̀ wọ́n dìmọ̀ So ti in two ìtú wọ́n separate ara wọn sọ́nà méjì but unlock, I mean, unluckily wọ́n tún rí ibì kan they push part of the soldier hands to another place you understand me like the soldier hands detected I mean they detect another thing they push part of it to some places and the remaining one inside here, they wọ́n ti feel was síbẹ̀ already they cause a lot of problem is there already you know they injure already They say injure injure i mean sorry not injure injury already they cause have you ever seen ibi tí sojà àti jẹrí wọ́n máa jẹ́ wọ́n máa kó orí ẹ̀ sílẹ̀ ẹbí egungun part of egungun nìkan ló máa fi sílẹ̀ okay ha so every spiritual soldier hands in my system from my head from my wàá gbàdàgbà from head to the toe la máa ń sọ tẹ́lẹ̀ from my toe to my head òun gbọ́ Lord let your fire consume them fi iná gbọ́n kúrò lára mi ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ Yorùbá gbogbo àwọn ẹ̀mí mi kí ni wọ́n máa ń pe sójà àǹtí ìjàlọ́ ẹ̀gbọ́n tí olórin kankan ní ìjàlọ́ ò lè bọ́ ṣòkòtò ó ní ṣùgbọ́n ìjàlọ́ ìjàlọ́ kò lè wọ́ ṣòkòtò ṣùgbọ́n lè bọ́ ṣòkòtò kíákíá tó ti yẹ bẹ́ẹ̀ yẹn so ó di àwọn warning ni okay it's a warning àwọn ìṣòro gbogbo àwọn bíi soja ants àwọn ìṣòro kòkòrò àwọn ajẹnirun àwọn ajẹnikẹ́gun abatẹnijẹ́ tó rọ̀ mọ́ ayé mi lórúkọ Jésù tó rọ̀ mọ́ orílẹ̀-èdè wa Olúwa fi iná já wọn dànù lórúkọ Jésù Olúwa fi iná já wọn dànù Olúwa fi iná já wọn dànù bẹ́ẹ̀ lórí kò ní yí padà in Jesus name we pray amen. ó gbàdúrà kan you pray this prayer agbára wo ló ń jẹ resources mi tó dẹ̀ ló máa fara ni mi agbára wo ló ń jà mí lólè tó ló máa tún fara ni mí dojú ikú ta ló ń jà mí lólè tó ló máa fara ni mí dojú ikú ta ló ń jà ọmọ mi lólè tó ló máa fara ni wọ́n dojú ikú ta ló ń jà orílẹ̀-èdè mi lólè tó ló máa fara ni wá dojú ikú lórúkọ Jésù àwọn ikú kan ọ̀run pa wọ́n lórúkọ Jésù Olúwa òpin mi wọn Olúwa má láṣìírí bẹ́ẹ̀ lórí kò ní í padà <laughs> ó gbàdúrà kan ta tó ń pèrè ní ọ̀rẹ́ orílẹ̀-èdè mi tó sì jẹ́ ọ̀tá náà ta ni ọ̀tá orílẹ̀-èdè mi tó sì ń pèrè rẹ̀ ní ọ̀rẹ́ ta ni ìkà ní orílẹ̀-èdè mi tó sì sọ pé èèyàn rere lòun ọlọ́run ò má bò láṣìírí olúwa tú nínú títú rẹ̀ ibẹ̀ ni kò kú sí bẹ́ẹ̀ ni o olúwa fi ṣẹ̀sín olúwa gbagbára lọ́wọ́ ẹ̀ ta tó pèrè ní ènìyàn rere tó sì jẹ́ ìka ènìyàn bẹ́ẹ̀ ni ẹni tó bá wù ẹ́ kébi pa ẹ́ kú tó wù ẹ́ kíyà jẹ́ pa ẹ́ àwọn kan á máa gba ìṣọ́sí wọn á gba nǹkan ẹ ó ti wọ́n ti ṣe fún mi rí ni wọ́n máa dẹ̀ febi pa ẹ́ wọ́n máa fìyà jẹ́ ó bẹ́tà kan lọ kó fárá ta ẹ̀mí yẹn ń bá orílẹ̀-èdè mi ṣiṣẹ́ gangan bẹ́ẹ̀ ni wọ́n ń bá yẹn jẹ́ especially yorùbá lab ó máa ń bá wọn ṣiṣẹ́ kan gba nǹkan lọ́wọ́ kó ń ṣojú kàkà wọ́n máa fi ṣe pé wò ó kò ní <laughs> wọ́n máa fi nǹkan ṣòfò wọ́n fi ara wọn ṣòfò tó ti yẹ yín mẹ́yẹn wọ́n máa tà fún ta bẹ́ẹ̀ ni wọ́n gba nǹkan ilé wọ́n gbé fẹ́lẹ̀ wọ́n ní kébi pélé ikú bẹ́ẹ̀ ni wọ́n máa support níṣẹ́ pé ẹnìyẹn wọ́n kàn fẹ́ wò pé a kàn fẹ́ ṣèkà fún ni gbogbo ẹ̀mí ìkà gbogbo ẹ̀mí adánilóró lórí ọ̀rọ̀ mi Olúwa dá wọn lóró gbogbo ẹ̀mí adánilóró lórí ọ̀rọ̀ ọmọ mi Olúwa gbogbo ẹ̀mí adánilóró lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè mi ó lọ dá wọn lóró gbogbo ẹ̀mí tó máa ń dáni lóró tó ń ṣe lórílẹ̀-èdè mi ó lọ bá mi dá wọn lóró bàbá dá wọn lóró bàbá dá wọn lóró bàbá dá wọn lóró bàbá dá wọn lóró bàbá dá wọn lóró bẹ́ẹ̀ lórí kò ní padà agbára kan tó máa ń wọ́n máa ń gba agbára kan ní agbára wà ní ní àárín midst of plenty but má jẹun tó dára Being the miss of plenty being the miss of goodness but you cannot eat good things it cannot be well with you agbára kan ló ń jẹ́ bẹ́ẹ̀ agbára tó ní mo wà láàrin plenty mo wà níbi tí mo ti lè jẹ ṣùgbọ́n ní wọ́n ní mi ní lè rí jẹ wọ́n ní mi ní lè rí mu mo wà níbi tí mo ti lè ṣe rere wọ́n ní mi ní lè ṣe rere ó yá gbogbo agbára bẹ́ẹ̀ lónìí Olúwa fi kú pa wọ́n sọnù Olúwa fi kú pa wọ́n sọnù Olúwa fi kú pa wọ́n sọnù bẹ́ẹ̀ lórí kò ní padà Jésù Olúwa wa àmín orílẹ̀-èdè mi dọwọ́ rẹ̀ àwọn ìṣòro àwọn ọlọ́pàá òkùnkùn àwọn sójà òkùnkùn àwọn alágbára òkùnkùn àwọn ọ̀tá tó pera wọn ní ọ̀rẹ́ ní agbègbè mi ní orí ayé mi lórí orílẹ̀-èdè mi lórí àwọn ènìyàn wa lórí gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo àwọn ènìyàn ẹbí náà lórúkọ Jésù gbogbo àwọn agbára tó wọ́n máa ń lò tí a pè ní sójà àǹtí yìí tá a pè ní ọlọ́pàá òkùnkùn ọlọ́pàá òkùnkùn máa jẹ nírun àwọn mm, àwọn agbára òkùnkùn ní sójà àǹtí mm, wọ́n máa ń jẹ nǹkan ni tí ó dẹ̀ mọ́ pé sójà àǹtí ò kì í ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ o ṣó ti yé they don't work n tó bá ṣe sílẹ̀ n tó bá ti rí tó wà tó yẹ kó jẹ́ tí ó ti yé ni wọ́n máa dojúkọ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ and they will tell you go be working lọ ṣiṣẹ́ jáde lọ ṣiṣẹ́ then the more you work they give you coins they give you coins <laughs> kòkòrò ajẹ́ nínú wo ló abẹ̀tí ayé mi ó yá lórúkọ Jésù iná Ọlọ́run dà máa jó wọn run máa jó wọn run máa jó wọn run máa jó wọn run bẹ́ẹ̀ lórí kò ní í padà mo gbàdúrà fún olórí orílẹ̀-èdè wa torí ẹ̀ ní ogun ṣe pọ̀ lórí wọn the bully was much and anybody that say no to killing also say no to terrorists dey get mad with some people even when I look at myself at times the people I find out when I discover the people I find out when I do my feasibility study in the spirit realm the people behind it mama wo wo pe ah ẹ gbà wá mi ìbélè sọ̀rọ̀ kí ni mo sọ mi ń sọ sí other people I don't want to mention their name because they want they want me to mention their name kán lè sọ pé mo rúdù sí wọn they are mi gan oṣù ọmọ ìlú wa mi mm, kò tẹ́ ṣọmọ orílẹ̀-èdè tí mo wà yìí gan ẹlòmíì nínú wọn kò ṣọmọ orílẹ̀-èdè tí mo wà yìí wọ́n máa wí pé wọ́n fẹ́ kí n dárúkọ kán máa lè sọ pé mo rúdù sí wọn kán máa lè sọ pé kò ní orúdù ni wọ́n ṣe ń fìyà jẹ kò ń ṣe bẹ́ẹ̀ o torí pé ẹni tí o ti pé wọ́n tiẹ̀ ló lọ nomi kọ́kọ́ lọ ṣe jíngù fún aṣíwájú yẹn ẹ̀yọ ìwọ ló kọ́kọ́ lọ ṣe jíngù fún Bọ́lá President Bọ́lá Ahmed Tinubu a máa fojú ẹ̀ wọ́n because if you nobody the only <laughs> the only ìjàkókò <laughs> oh god <laughs> yàríkà poso tayababa mangada boso tariyayeba kàkà poso tayaba negada boso gbogbo ẹnikẹ́ni tó ń bá mi jà nítorí pé mò ń ṣiṣẹ́ ọlọ́run mò ń sọ ohun tó tọ́ àti tó yẹ ẹni tó bẹ ogun tì mí ọlọ́run ṣí ogun tì wọ́n olúwa bẹ ogun tì wọ́n ẹni tó sọ pé máa fojú rí kò ní tẹ̀mí lọ́wọ́ gbogbo ẹni tó sọ pé máa ṣiṣẹ́ mi ní gbowó irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run pa wọ́n lójijì gbogbo ẹni tó bá ní kí n ṣiṣẹ́ kí n má gbowó kí n má jèrè kí n ṣiṣẹ́ kí n má jèrè iṣẹ́ jèrè tí mo ṣe ẹ̀dá bẹ́ẹ̀ olúwa pa wọ́n lójijì olúwa gbẹ̀mí wọn báyìí má jọ pẹ́ mọ́ gbogbo àdúrà fún president Bọ́lá Ahmed Tinubu àwa dáàdì ẹ pẹ́ lórúkọ Jésù ẹ̀mí yín okùn ẹ̀mí yín gbogbo ẹni bá fẹ́ láti já okùn ẹ̀mí yín ọlọ́run wa bá wa já okùn ẹ̀mí wọn okùn ẹ̀mí yín ò ní já báyìí bẹ́ẹ̀ lórí kò ní í gbọ̀dà mo súre fún yín sẹ́ ẹ̀mí mímọ́ agbára agbára ọ̀tun ó wọnú ayé yín ó bàlẹ̀ ayé yín láti ògèdè ìsàlẹ̀ ha <laughs> ní àkókò yìí ní orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run alàyè ẹ̀mí àjínde ẹ̀mí agbára tuntun ẹ̀mí ọmọ tuntun ẹ̀mí egungun tuntun ẹ̀mí ọgbọ́n tuntun ẹ̀mí òye tuntun ẹ̀mí ìmọ̀ tuntun <laughs> Ọlọ́run gbé sínú yín lórúkọ Jésù ẹ ò ní wíìkì physically financially spiritually ẹ ò ní tẹ́ ẹ ò ní tí ẹ ò ní ṣìṣe àṣetì òkè ń bọ́jọ́ kó má yọ mo fi agbára tí a fi ń ṣílẹ̀kùn ọjọ́ ní ojoojúmọ́ tí ń ṣe agbára ọlọ́run àlàyé mo fi súre fún yín lórúkọ jésù lójoojúmọ́ ẹ ó máa yọ ní ọ̀tún ọ̀tún ọ̀tún ní orílẹ̀-èdè nàìjíríà lórúkọ jésù ibẹ̀ ò ní wó ibẹ̀ ò ní bàjẹ́ gbogbo àwọn olè gbogbo àwọn ọlọ́pàá òkùnkùn gbogbo àwọn ìka àwọn sójà yẹn actually àwọn terrorist ni should I tell you the truth? those soldier hands they show me I prayed over it over that wọ́n ní àwọn terrorist ni tó ń wà ní orílẹ̀-èdè is ìsàlẹ̀ ìdènà ti ń wá àmọ́ ìsàlẹ̀ mórí bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé soldier hands náà wọn ò kí ń wá láti òkè wọn fall down látòkè wọn ò ń jack they are not fish they are not catfish that fall from heaven they always come from the floor from the ground that they hide it you understand me Won't hide So ti yé yín mẹ́yẹn they are hiding ó ti yé <laughs> ẹ gbàdúrà yìí ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó jẹ́ ọ̀tá ni ó jẹ́ fún orílẹ̀-èdè mi ta lẹni tó ń ṣe bí ọ̀rẹ́ fún orílẹ̀ mi mi ò mọ̀rẹ́ tí orílẹ̀-èdè ṣe mi pé àwọn use more power mi ò mọ ta ni ẹni tó ṣe bí ọ̀rẹ́ sí orílẹ̀-èdè mi tó sì jẹ́ ọ̀tá bẹ̀ ta ló ṣe bí ọ̀rẹ́ who are those people pretending to be friends to me and they actually after me they want to destroy me who are those people who are they Father Lord slay them for me fight the battle destroy them expose them destroy them pray it if you are any from any country here and you want there's some problem going on in your pre in your country or your surrounding, your home, in your marriages, in your business, you don't know the cause of it. Who are the people pretending to be a friend, actually giving me problem? Father Lord, expose them publicly and disgrace and destroy them publicly in the mighty name of Jesus Christ. My Father, my Father, my Lord and my Savior, every power of darkness pretending to be power of God, pretending to be friends to me, but disturbing my home, disturbing my life, disturbing my people, disturbing my platform, disturbing my nation, disturbing our leaders not to do this, even putting lies on them. I pray that power shall be exposed. Any evil calling themselves good, oh Lord, expose them publicly disgrace them, and destroy them publicly. So shall it be. Any bad person calling themselves good to me, calling themselves good to my children, calling themselves good to my country, my God and my Savior, Lord expose them. Lord expose them. Lord disgrace them. Lord destroy them. So shall it be. In Jesus' name we pray. Amen. Ẹni tó tàkà sí mo ṣe ń gbàdúrà yìí. Ó yá ọjọ́ ikú òjijì kó gbé pa gbogbo ẹni tàka sí mi nígbà tí n bá gbàdúrà àbí mo sọ̀rọ̀ kan tó bá bá wọn tí mi ò sì dárúkọ ènìyàn ẹni bá tàka sí mi ó yá lórúkọ Jésù ilẹ̀ gbọ́rọ̀ Olúwa wọ́n láti inú ilẹ̀ ní ìṣòro náà ti dìde bẹ́ẹ̀ ni wọ́n ní ìṣòro náà láti inú ilẹ̀ náà ní sójà àti ti dìde ilẹ̀ wa gbọ́ kó gbé wọn mì ẹni dìde sí mi láti inú ilẹ̀ láti máa yọ mí lẹ́nu ìṣòro tó dìde láti inú ilẹ̀ láti máa yọ orílẹ̀-èdè mi lẹ́nu ìṣòro ìyẹn mi pé ìṣòro tó yẹ pé di àlò bọ̀ wọ́n fẹ́ fi ẹ́ wọ́n fẹ́ jẹ ẹ́ tán bàtí táyì tán bá jẹ ẹ́ tán kò ní yọ lára náà bọ̀ wọ́n kàn fẹ́ fi ẹ́ gbéra ni kò lè yọ sójà àti jẹun rí kó tó èrè ni kò jẹun rí kó tó rẹ̀ olórí wọn ogun olórí kán tán máa ń pèlò lórí sójà àti yẹn wọ́n kàn máa ṣorí gbẹ̀gẹ̀dẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn Hmm. <laughs> And any problem that actually that is not coming by doors, that is not coming by any open places, windows, that actually coming even from ground, you can commonize it. You can look at it as nothing. <laughs> Ẹni tó bá wà lábẹ́ òun mi gbọ́n tí ẹ̀mí bá ń sọ. Hmm. Ìṣòro tó dìde sí mi látinú ilẹ̀ ó yá ilẹ̀ gbé mi. Ìṣòro tó dìde sí mi látinú ilẹ̀ ó yá ilẹ̀ gbé mi gbogbo ìṣòro tó dìde sí orílẹ̀-èdè mi láti inú ilẹ̀ ilẹ̀ gbé mi ó yá ilẹ̀ gbé mi ilẹ̀ gbé mi ilẹ̀ gbé mi ilẹ̀ gbé mi gbogbo ìṣòro tó dìde sí mi tó dìde sí àwọn àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé tó dìde sí orílẹ̀-èdè mi tó dìde sí orílẹ̀-èdè mi tó dìde sí ibi tí n bá wà ó yá ilẹ̀ máa gbé mi máa gbé mi máa gbé mi máa gbé mi gbogbo ìṣòro tó dìde láti inú ilẹ̀ láti máa da orílẹ̀-èdè mi láàmú ó yá ilẹ̀ máa gbé mi máa gbé mi máa gbé mi máa gbé mi máa gbé mi bẹ́ẹ̀ ni gbogbo àwọn sójà rántí òkùnkùn ó yá ilẹ̀ máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi máa gbé wọn mi lórúkọ Jésù bẹ́ẹ̀ lórí kò ní í padà. iná la máa fi ń pa sójà hand tó bá rí pé o ṣèpo sílé lọ bẹ̀rẹ̀ dáadáa níbi tí sójà hand bá lọ àwọn tó bá ti ń ṣe epo kì í ṣe kúdọ̀ èlò ẹ̀yìn ẹ̀yìn ṣó ti yẹ yín mẹ́rin tó bá ń ṣe epo like those palm wine you know those kí palm kernel yeah so if you have done if tó bá ti experience ẹ̀rí mi in process it. you know that they love it soldier ant physical soldier ant love where they are processing those things go and ask because a máa ń ṣe epo mo mọ epo ṣe bí n ṣe wà mo lè fẹnu ṣe fún gan tẹ bá kọ́kọ́ lọ kó ẹ̀yìn lóko tẹ bá ti yọ tán ti yọ kó lára gbogbo ẹ̀gún ẹ̀ wọ́n kó sórí iná wọ́n sè é bá ti sè wọn ò ní jẹ́ òtútù wọ́n máa gun bẹ́ẹ̀ igi ọwọ́ la máa fi gun gbà yẹn ọwọ́ máa kó sódó lódó tán máa fi gun máa gun tọ́ bá ti ń gun a máa kó sómi tọ́ bá ti ń gun tí gbogbo ipò ara ẹ̀ ti bó tán a máa mẹ́sọ̀ pé ó ń gun dáadáa kí gbogbo ipò ẹ̀ lè jáde gbogbo ipò ẹ̀ lè jáde a máa gun a máa kó sómi tọ́ bá ti ń kó sómi wọ́n máa gún mi wọ́n á ṣàgún bá ti kó sómi tán tán ti gun tán wọ́n máa fọ̀ kinní kan wà lára ẹ̀ báyìí tí epo yẹn máa tó gbépo dání ìyẹn ni wọ́n pè níbi kankan báyìí wọ́n pè ní àyíyálédè luwa tí wọ́n bá ti ń fọ́ wọ́n máa kó àyà yẹn kúrò wọ́n lè fọ àyà yẹn tó ten times so kí gbogbo epo ara ẹ̀ lè kúrò kó lè wá di bíi funfun á lè di bíi brown á wà dé á epo tí wọ́n yọ ní ẹ̀yìn kí lorúkọ ẹ̀ ẹ̀yìn àgbọn á wà dà bíi epo tí wọ́n yọ lẹ́yìn àgbọn ṣòtìyẹ yín mẹ́yẹn tó ti ádàbí sponge tó ti yẹyìn bíi sponge tó máa ń fi kí yẹn so so á wà bẹ́ẹ̀ wọ́n máa fi ń dáná ó máa ń tètè jóná gan tó bá ti fi báyìí ó máa dàbí petrol ní tó bá ti fi síná tó ṣàìṣàná kan sí báyìí á gba gbogbo lé ó máa ó máa ń ó ràn gan ṣe ti yẹn mẹ́rin tó bá ti wá ṣe epo omi gbogbo omi tó ń fi fọ yẹn gbogbo omi tó ń fi fọ gbogbo ara ẹ̀yẹ tó ń fi fọ gbogbo kìnìyàn wọ́n máa yọ wọ́n á yọ omi yẹn kúrò wọ́n á tún ṣe wọ́n á wá kó omi yẹn omi yẹn gangan náà máa dà sínú omi tí wọ́n fọ̀ yẹn wọ́n wá da omi yẹn síná tómi yẹn bá ti wọ́n wá máa sè é á sè dáadáa ṣó ti yẹ yín tó bá ti ń sè á máa á máa yọ á máa tún yọ epo yẹn many process ni o tó bá ti kọ́kọ́ yọ ọ́ta àkọ́kọ́ yẹn wọ́n kọ́kọ́ yọ àkọ́kọ́ á wá ku omi ti bí omi ti bí yẹn ìyẹn ni wọ́n máa ń mú wọ́n máa tún yọ another resources nínú yẹn wọ́n máa ń pe kíní yẹn ní gùdùgbẹ́ wọ́n máa fi ń dáná náà ni ó máa ṣe kẹ̀tẹ̀pẹ̀ báyìí nínú gùdùgbà yẹn wọ́n máa rí ìkẹ̀tẹ́ wọ́n ń pè kí nìyẹn ní kẹ̀tẹ́ mi mọ́kàn tó ń pè so adudu so many things tó máa ń rí nínú ẹ̀ ṣe ti yé mẹ́yẹn so but tí mo fẹ́ fàyọ̀ rèé pé surrounding yẹn tẹ bá ti ṣe nínú ilé <laughs> tẹ bá ṣe nínú ilé tí ò bá pọ̀ ẹ lè má fìlì sojant but tẹ bá ṣe ní tó bá jẹ́ pé ẹ níbi tẹ ti lọ ṣe wọ́n pè bẹ̀ ní àkú that is uh, like a swimming pool area that normally process it the next day you see that If you are looking for soldier ants, go to that places, you find them. They are easy to find them. They walk around. You understand me? Even when your care is not taken, you find them in the oil in the next day. Some of them, they will warm up. kó So you remember, because wọ́n like it. So, when I was praying, when God showed me those soldier ants, you understand, they showed me that they love things, you know, that's nǹkan tí mo rí ṣá ó ti yé yín tó bá dẹ̀ yé yín tó bá dẹ̀ don't understand but I pray you understand ó ti yé bẹ́ẹ̀ so normally epo epo bọ́n ṣe ṣe pé wọ́n máa pọ̀ ń bẹ́ẹ̀ ti yé yín so when I was asking God that okay so giants kí la tún kí ló tún bá ti giant ó wá sọ torí you know you know me i say no to killing and i say no to terrorists i say no to killing each time i heard that people were killed unlawfully somehow like I cry, you know, go and check it. The n sorrow and sọ̀rọ̀ you know, I don't like it. And I have a soft mind, I'm emotional, I feel for people, either they, I know them, I don't know them, that's me for you. You understand? So I was like, you know, taba lala, taba de, tolo ma fi ran wa, to repeat it. So, they are, the soldier ant are problems. They don't work, but they eat and uh, they eat your process they eat what you labour for if you are not careful they want to pollute it because àwọn tó bá ti ṣepo orí tán bá rí pé wọ́n ṣepo tó bá jí débẹ̀ láàárọ̀ tó rò pé ó fẹ́ lọ máa képe wá kàn rí pé wọ́n ti wọnú gbogbo epo o ní láti wá máa sẹ́ tó bá dẹ̀ sẹ́ wọn gan tó fẹ́ kó wọn dànù tó fẹ́ máa kó wọn dànù wọ́n ti máa mú lára epo yẹn ìyọnu sáàmì wọ́n ti mú wọ́n ti máa mú lára epo wọ́n ti kú sínú epo epo wọ́n ti sink wọn wọ́n ti waste yẹ waster so ẹni tó bá ti ṣe rí mo mo ṣe fi gbogbo yẹn náà torí the Lord now interprets everything to me but thank God for the spirit of God because if God is showing things he actually wants you to to pray about some things and he wants you to get ready for some things because ìṣòro àti ìdààmú tó bá rí tó bá rí tí i mean tó bá rí tó kàn déédéé wọlé then it can shock people people people are not careful it can kill them it can quickly round them up and just finish them up you know but thank God for God the spirit of God is moving it shows that the Lord love you and he love me as well he opened the secret because ó sọ pé ó ní àṣírí mi bẹ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ then he opened the top things i mean secret things that you don't even know he opened it to you because i be here God show me many things i will ask God i don't need to ask him because of questionable God mi ní ìlànà àgbègbè lọ́ọ̀ kí ló dé tó fi ń fi wọ̀n mi kí ló dé tèmi náà ń pe ọlọ́run kí ló dé tó fẹ́ràn mi kì í ṣe pé torí pé èmi ni mo ń lò ó kàn fi wọ̀n mi ó dẹ̀ fẹ́ kí n mọ̀ torí pé mi náà ó kàn yàn mí ó dẹ̀ ṣe mí lógo náà ó kàn dẹ̀ fara wọ̀n mí ó dẹ̀ fàṣírí wọ̀n mí so I give thanks for that uh, to God for that and uh, you are under my voice today gbogbo labour mi gbogbo ogun mi gbogbo resources mi gbogbo làkàkà mi gbogbo iṣẹ́ mi agbára wo ló ló máa jẹ́ tó ló máa pollute ẹ̀ ẹlòmíì nínú wọn they don't they even they don't even know what they are doing let me tell you ṣé sojà àǹtí mọ wàhálà tó ṣe ni kò mọ they don't know they don't know because they are just your soldier ant ni wọn kòkòrò ni wọn they are just soldier ant they are and to be just to yìí To bá fara ẹ sílẹ̀ fún wọn tó bá jẹ ẹ tún tó bọ́ síbò mi tún jẹ ni tó bá dẹ̀ ti fẹ́ jẹ wọ́n máa dìbò mọ́yàn ni wọ́n á dì ṣòro mẹ́ni yẹn wọ́n á bò ogun to bò mí Only o you see at times when you are blessed at times you face trouble bó ṣe jẹ́ nu ayé nìyẹn ordinary people don't. And when your care is not taken, just people just preaching to you. It's because you are blessed. So that's why you are facing trouble. And the blessing is a you are blessed. So, but that's why you are facing trouble. No, no. Clearly, don't want to blessing. You n jẹ́ blessing náà. So ìṣòro máa ń fẹ́ kó má jẹ́ blessing. Ìṣòro máa ń fẹ́ kó tiẹ̀ bó bá tiẹ̀ kó sí bó ṣe wà blessed tó kò ní fẹ́ jẹ́ kó No blessing because ó fẹ́ pa ẹ́ dànù ìṣòro máa ń fẹ́ kí o má jẹ blessing kankan because ó wè pé tó ń bá ó máa fẹ́ pa ẹ́ dànù kó ń ba lè waste ẹ̀ because you know, don't know the value doesn't feel your pain he is not laboring. You have not labour for what you have labour for he is not suffer he has not suffer what you have suffer so he is just an ant he just is a ant okay uh -huh. so gbogbo àwọn èèyàn tó dàbí sojà ant fún ayé mi fún ògo mi fún àyànmọ́ mi fún ilẹ̀ mi fún àyíká mi fún orílẹ̀-èdè mi fún gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re fún ayé ọmọ mi fún olólùfẹ́ mi fún gbogbo àwọn èèyàn tó fẹ́ olólùfẹ́ mi àwọn olólùfẹ́ mi tó mú mi gbogbo àwọn tó fẹ́ wa fẹ́re Olúwa jọ̀ọ́ gbogbo àwọn sojaanti náà iná ni wọ́n máa fi ń pa sojaanti tó bá dijọ́ kejì tó bá fẹ́ kí kiri yẹn ṣẹlẹ̀ wàá wá fi eérú àti sojaanti àfi àti iná iná ló máa fi síbẹ̀ àti eérú wọn mẹ́rú wọn láìkè eérú wọn ní cross ẹ̀ ó ti yẹ mẹ́yẹn Olúwa gbogbo tó lè lé wọn jìnnà ni kó ṣe fún wọn Olúwa lé wọn jìnnà pẹ̀lú iná ní orúkọ orúkọ Jésù la fi náà pa wọ́n tí iná bá ti wá dé sí wọn o mọ̀ pé tí wọ́n bá ti dáná sàrin sójà àti wọ́n máa túká ariwo ò ní jọmọ́ so ti yẹn mẹ́yẹn you trouble them you understand me ó dà wọ́n láàmú olúwa gbogbo ìṣòro àti ìdààmú gbogbo àwọn ẹ̀dá bíi sójà tí a rántí ayé mi tá a rántí resources mi tá a rántí àyànmọ́ mi tá a rántí gbogbo ohun tí n bá ṣe lórúkọ Jésù mo gbàdúrà Olúwa fi iná sun wọ́n sọnù Olúwa fi iná pa wọ́n sọnù Olúwa fi iná sun wọ́n sọnù Olúwa fi iná pa wọ́n sọnù Olúwa fi iná sun wọ́n sọnù Olúwa fi iná pa wọ́n sọnù Olúwa fi iná sun wọ́n sọnù Olúwa fi iná pa wọ́n sọnù Olúwa fi iná sun wọ́n sọnù Olúwa fi iná pa wọ́n sọnù Olúwa fi iná sun wọ́n sọnù Olúwa fi iná pa wọ́n sọnù ó lọ́ọ́ fi iná sún wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná pa wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná sún wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná pa wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná sún wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná pa wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná sún wọn sọ̀nù ó lọ́ọ́ fi iná pa wọn sọ̀nù gbogbo àwọn ẹ̀dá tó dàbí sojà àǹtí láti pòlútò ògo mi láti pa ayé mi rẹ́ láti bà gbogbo ogún mi jẹ́ láti gba gbogbo ìlàkàkà láti gba gbogbo ìlàkàkà mi jẹ́ lórúkọ Jésù gbogbo àwọn sojà àǹtí òkùnkùn yìí ó fi iná pa wọn o ó fi iná run wọn o ó fi iná pa wọn o ó fi iná run wọn o ó fi iná run wọn o olúwa fi iná pa wọ́n o olúwa fi iná run wọ́n o bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa amen thank you father for this moment do you understand do you praise? it ọlọ́run ẹ ṣé gan ni olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o owó gbàdúrà olúwa má jẹ́ kí tèmi gbé láyé má jẹ́ jìyà kú olúwa bọ́ṣọ ìyà lára mi gbogbo àwọn ẹ̀mí burúkú tí ò kì í jẹ́ gba oore láàyè olúwa lé wọn kúrò lára mi olúwa lé wọn kúrò lórílẹ̀ mi olúwa lé wọn kúrò láyìíká mi ọlọ́run gbà mí o olúwa gbà mí o má jẹ́ ń jìyà kú o gbaṣọ ìyà lára mi fàmìyà àmìyà gbogbo àmìyà pátá olúwa parẹ́ kúrò ní orúkọ jésù ẹlẹ́dàá ṣẹ̀dá ṣàánú fún wa bẹ́ẹ̀ lórí kò ní padà thank you father because you answer prayer for this month we worship you lord because you are god in jesus name we pray tolu read for me read psalm sixty four verse one péré o tó bá ti kà yẹn tán wàá tún wá lọ sínú àìsáyà yẹn Psalm 64. Yes. Verse 1. Sorry, 46 ni mo fẹ́ sọ. Psalm 46. <coughs> Verse 1. God is our refuge and strength. Stre speak louder, darling. God is our refuge and strength. Hmm. God is our refuge and strength. and ever-present in ever-present help in trouble ever present. It's always there to help you. Don't let anybody deceive you that prayer is nothing. Prayer is the key. Prayer good. But I'm not telling you to pray 247. Like since morning, I have a lot of things I've been doing. I have prayed. I'm used to prayer. Even when I'm walking, I pray. Even when I do things, I'm praying. When I'm driving, I pray. When I'm sleeping at times, <laughs> I pray until I forget and close my mouth, you know. At time I will even wake up, I will open my eyes. At time I will see, see my mouth shaking. And God will answer prayer okay mm-hmm. so because Ọlọ́run náà máa fẹ́ kéèyàn continue because whatever you are not doing constantly you don't you don't know you don't you cannot pray how can you continue to you want to o fẹ́ live long nínú ayé o dẹ̀ fẹ́ ṣe pẹ́ you too to learn to do something even people who succeed who succeed nínú ayé yìí they do it continuously okay so àdúrà àti mo mọ̀ ó how open Isaiah five. Hmm. so it's going to help you in the time of need in time of your problem i'm not saying ìgbàgbọ́ is ṣe òkú nínú okay uh-huh. isaiah five verse one. <clears throat> i will sing for the one i love. no Lord. isaiah five verse twenty sorry you will sing for the one you love god ni for the love of my life. <laughs> Woe to those. Those, Koto, Koto, sorry. I want to pray for those people celebrating their birthday, àwọn bàbá àwọn màmá okay because when you share somebody you don't share the other one I pray for them gbogbo àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá tó ń celebrate birthday tí ẹ jẹ́ olólùfẹ́ wa mo súre fún gbogbo yín lórúkọ Jésù a ò ní jábọ́ a ò ní jáfọ́ a ti ṣe ọdún ilé yìí ẹ ó ṣètọdún tó ń bọ̀ láṣẹ Kristi orí wa ò ní gbàbọ̀dé ìpinnu ọ̀tá ò ní ṣe lórí ayé wa èyí tí a ṣe lọ́dún yìí kò ní jẹ́ àṣemọ̀ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà àwọn tá a we celebrate you today next year we are going to celebrate you mo rí bàbá Jídé that is actor Jídé Kòsọ́kọ́ prince happy birthday to you sir Mori rí ọmọ senator Dino Malaye náà olúwa kì ti. happy birthday to you dear bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lẹ́ ṣe àti gbogbo àwọn tó kù tí a lè dárúkọ tẹ́ ń ṣe ọjọ́ àtàwọn tó ṣe ní orílẹ̀ Canada The white one that celebrate their birthday today that we cannot comment, we cannot say happy birthday to you under your platform. We say happy birthday to all of you. All our well wishes all over the world that celebrate their birthday. If I'm not seeing you to celebrate you, I don't hate you, but I pray for you. Almighty God will present you a gift that God, now nobody can never present you, will surprise you. It will make you happy in Jesus' name. Happy birthday to you all in Jesus' name. Oya, pray. Oya, read. What do those who call evil good and good? You see, that is uh, this Isaiah. We are going to continue reading it. That you must not see. I want to read it continuously for you. They said we should read it for seven days, but I want to change three, change three of it. That's going to be twenty-one, or even times four of it. Going to be one month. Maybe we should cook married it to this throughout this month, so that people will know that God means it. You must not see good things and call it bad. You must not see bad and call it good. You must not see darkness and call it lies. You must not be a liar. You must be truthful. Okay? Read it, darling. Woe to those who call evil good and good evil, who put darkness for light and light for darkness, who put bitter for sweet and sweet for bitter. That's it. That's it. I don't need to repeat it. You heard it yourself. So please, I don't want woe to be unto you. I don't want to woe to be on my nation, unto me, unto our people, into our leaders, into the police and the everybody in the country. I want goodness to be their portion, okay? So I don't want war to be my portion and I don't want them war to be anybody's portion. So to tell you, we need to stand nothing but the truth on the truth. Be the truth sayer, okay? And that is it, one. Secondly, our watchword for this year, darling. Isaiah Speak louder. Isaiah 60. Yes. Rise Eh? Arise and shine for my light is coming. Okay, you said it yourself. That's good. Only Isaiah 60 verse 1 for this watchword for this year. Rise and shine, rise and shine for your light has come. Our nation rise and shine for your light has come. Bola will rise and shine, your light has come. Watching me today, you say amen, you will rise and shine. Thank you so much, Motunrayo, everybody, Lawrence, everybody. I welcome you and I thank God for your life. You will rise surely and shine because your light has come. You will not fail. Every anointing of failure is cancelled over you. The Lord have set you free because you are rising and shining. My nation rising and shining in Jesus' name. Amen. May the grace of our Lord Jesus Christ, the love of God, fellowship of Holy Spirit be with us now forevermore. Amen. Don't worry. The Lord Almighty God will settle your case. He will be with you. He will support you. No weapon fashioned against you shall prosper. It is well.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 yes, when you read that after me, when you say it, you can memorize it. I say, whatever I lay my hand shall prosper. When you are even sick, you can lay your hand on your head and then you prosper. Like yesterday, I was having headache because when I stressed like that, I was doing some shit and I cried. So I was like having headache stress. And I laid my hand on it and I was I was made whole and I was I prosper. I slept and then, you know, everything was okay. As much as surrounded Jerusalem, O God Almighty, surround our life with blessing, not with soldier hands. Okay? You are when you are going to be reading that, oh Lord, as mountains surrounded Jerusalem, oh God Almighty, surround my life, not with soldier hands. Surround my life with blessing, with holes of heaven. Hmm. Surround my children like, like surround my nation, surround my people. Don't forget my Canada is my nation also, Nigeria is my origin. You understand me? So, oh Lord, as mountains surrounded Jerusalem, God Almighty, surround my life, surround my nation, surround my people, surround my children, surround our leaders with hosts of heaven, with the power of God, with the power that destroys evil soldier hand. Now and forevermore. Amen. Read it again. Say it after me again. As multi surrounded Jerusalem, O God Almighty, surround my life, not with soldier hands. Surround my life, my children's life, my country not with terrorists, not with soldier hands. From now on and forevermore. Amen. We don't want soldier hands in Jesus' name. So for this day, today if you want to sleep, pray against soldier hands. Okay? If Nigeria, the warrior, we have a lot of soldiers of God. If they have been praying against so I mean all these things, it's not even in the church alone in your home you pray because the bible say tó bá ti gbàdúrà fún orí ó ní gbàdúrà fún orílẹ̀-èdè gbàdúrà fún Jerusalem that's your country that he was referring to when we heard that he said pray for your country so those who love it will they will prosper ó ní gbàdúrà fún orílẹ̀-èdè rẹ àwọn tó bá sì ti fẹ́ yóò ṣe gbàdúrà fún orílẹ̀-èdè Canada gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà gbàdúrà fún àwọn olórí yín gbàdúrà fún prime minister rẹ gbàdúrà fún president Bọ́lá Tinubu gbàdúrà fún ilé mi gbàdúrà fún ara rẹ gbàdúrà fún ọkọ rẹ gbàdúrà fún ọ̀rẹ́ gbàdúrà fún àwọn ènìyàn rẹ àwọn tó bá sì ti fẹ́ yóò ṣe rere so a lot of people don't know how to do that they call you fools when you are doing that things babe instead of you to pray for yourself all the prayer I be praying now I say pray for people I don't pray for yourself don't even want your to grow You don't be selfish. You pray for your nation. Because if it's comfortable for your nation, you are going to be comfortable. If everything gets right, your life going to be right. Okay? So once again, as mountains surrounded Jerusalem, oh God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with good people of God. The people that will that will celebrate me, that will love me, <laughs> that will take care of me, good people of God that will help my destiny, that will help my platform, that will help my children, that will be helping, not people that will pull you down, both now forevermore. Amen, amen, amen, in Jesus' name. You are welcome once again. I'll be going for now. I'll see you again. Don't forget Isaiah 60, verse 1, Arise and shine, because your light has come. You will rise and shine. Say to yourself, I will rise, I will shine, I will rise, I will shine, eh? I will rise, eh? I will shine. I will rise, eh? I will shine, eh? Rise, shine. I will rise, eh? I will shine. I will rise, I will shine. Okay? Your light has come. Nobody can dim it. Nobody can stop it. Unstoppable. Love you guys. Bye for now. See you.